gan wọn tọ̀ wá àlàbò sùn. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bàbá ń sọdún báyìí dandan ni kí ọba wa ó wúre fún lù ú. níṣẹ́ kábíyèsí ó dìde nu ọ̀la ńlá wọn wọn ó súre fún lù ú gbogbo ohun tí ẹ bá sì sọ yọ ọ́ sẹ́wọ̀n. fagbára. arákùnrin bọ́lá ti wá gbẹgbẹ àgùrẹ wọn fún wa. agbára mú mú ọgọ́nù èmi lọ ń dúró lá. ẹ lọ lè súra kù ní kùbá ìwà fa. Tẹ́tọ́ kù lábà. Àní wọ́n tún sílẹ̀kùn ọ̀run fún tọ́lẹ́ lọ. Wọ́n tó bẹ́ẹ̀. ẹ̀dùn náà kí ló dé tí ìlú polúkúrúmuṣu bí ẹni tí ò sí ọ afinimọ̀nà ẹlẹ́rìí pín ah. tó bá wá rí bẹ́ẹ̀ èmi ò ní la ojú mi lẹ̀ kí ìlú ìwọ bàjẹ́ ó yà lára nítorí àkópa rí báyìí látàrí kọ́lé àti pa nìsáwìrì tilẹ̀kùn tiẹ̀ mọ̀pàmọ̀pà nítorúpa òkú ọdún mẹ́ta kan gbọ́dọ̀ lójúbára ayé wíjọ́ àgbìnsínú lè gbégbin àkùnsínú lẹ́kùnkùn ẹ̀mú kan gbọ́dọ̀ mọ́rin tì lágbẹ̀dẹ láràn mi ẹ̀là ìwò rì. ẹ wo ẹ̀yin èèyàn mi ọgbọ́n làá fi ṣèlú àìlára bẹ́ẹ̀ni ìmọ̀ làá fi ṣèlú àìléèyàn àtọgbọ́n àtòye làá fi ṣèlú àìlẹ́nìkan. kára ó lé o bàbá kára ó lé o ọmọ káàbọ̀. ara olùfà ẹ ṣeun ẹ ṣeun bàbá. Ah. bàbá mo jásẹ́ yín bẹ́ẹ̀ ṣe rán mi aláǹtakùn òfòwú ríran lẹ̀ mo débẹ̀ ń mo pa kékeré kí abẹ́yín funfun nẹ́nẹ́ wọn mo pa gbalagba abẹ́ abirọ̀ gbada mo pa sọ wọn mo pa kéré mo pa kéré mo pọ̀ tẹ̀tẹ̀ burú ọlọ́sẹ̀ òpọ̀wọ́ lọ́wọ́ mo pa ọta pẹlẹbẹ tí mo bá ṣẹ́ mi bàbá orí yín ti fọ́ rí igba ọ̀hún rèé. Ah! elédùn àwọn ṣe o ògúndélé. Ah! Ògúndélé o sì yí tán ọlọ́ọ̀sìbọ̀ ọ̀sì gbégbáwọ̀lú yìí wá ọtọ́ ah, ka dúpẹ́ fún ọ akẹniyàn mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé bí ọsán ọba já ìlú ò ní dẹ̀ ẹ wo adájọ́ mọ̀sẹ̀ asọ̀rọ̀ mọ́yẹ̀ bírú wọn bá sọ̀rọ̀ ó ah, ah, lè ó wà Ògúndélé ó ṣèyí tán. Ah, inú wa dùn sí ọ alálẹ̀ ilẹ̀ yóò tì ọ lẹ́yìn gbogbo bí ọba ti wá rìn sí ọmọ gbayì ń bẹ̀ ni. ìgbà yìí ni mo mọ̀ wípé àkàrà wòǹpà ní ṣẹ́gun ẹ̀kọ́ gbìrì ah dájúdájú àti lẹ́ni tó ṣe é gbójúlé alẹ́ ni tó ṣe é fẹ̀yìntì. a mọ̀ dúpẹ́ hmm. ah, ọkàn mi balẹ̀. ẹ̀yin olóye ọ̀tá ní ṣáájú bọ̀n àjòjì òsì lè bá wa ṣèlú wa ọmọ onílẹ̀ tí ó bá wa ṣèlú wa lóde káfọ̀kàn balẹ̀ ẹ̀rù òsì lè bá wa. ẹ ọ̀dà kò burú Eh, àbá náà ti ṣètò kalẹ̀ ẹ̀yin ẹ̀ sọ ẹ kó nǹkan ètò wa. ẹ ọ̀rọ̀ ẹ jẹ́ ń kún wọn. ẹ síra o ẹ rọra o. bàbá hmm? èyí ń máa bẹ lọ́dọ̀ rẹ kó lè bá a ní ààbò tó péye. rọra olóyè o rọra o. Mhm. Ògúndélé kékeré ètò orí yìí o àwa a foríkorí a tó ní nǹkan mi tá a ṣe. ìbá kíkanjú làfi ṣẹ́gun rán balógun lọ́tọ̀ sí. torí a tó fi ṣẹ́gun rán ni. bàbá rà lókè mi náà ah, ah. ká fi ṣe balógun ìlú ìdúpẹ́. bàbá gbogbo ẹ̀yin ìlú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o yínníyínní kẹ́ni ó ṣèmí yìí fáfọ́nù mi là tí ó dúpẹ́ rẹ̀ àná tí ó rìn yín gbà èyí tẹ́ ẹ ṣe yìí kò ní í bu yín lọ́wọ́ àdàdì ogun kò ní í wọ̀lú yìí wá ẹ̀yin bó bá ti ń dé ẹ sàmọ̀ rán ni sí mi ikú òní méjì tí ó gbà àfẹ́ mi ẹ gbọ́ bó bá ti yẹ ẹ ránṣẹ́ pè mí ẹ jẹ́ kí n lọ rèé fà rẹ̀ lélẹ̀ lé. ẹ̀yin ọdọwọ rẹ náà nù. ọdọwọ Olódùmarè. ọdọwọ lẹẹlẹ tọ tẹlẹ lẹ́yìn o. Ah. ìwọ lè yan burúkú tó jókòó sídìí àìdáa wá wo, ó tó bá ṣe pé bàbá mi ló bí mi lọ́mọ bá ń kẹ́rin ọ̀wá àràwì bàbá mi ni olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ ẹ̀rí nǹkan béwúrẹ́ bá sọnù lómù wọn ní ẹ má mú lọ mú èmi ṣe bàbá gbẹrangbẹran bágùntàn bá sọnù lómù wọn ní ẹ má mú lọ mí èmi ṣe bàbá gbẹrangbẹran ẹ wò mí wò tí wọn dí àkàrọ̀ gbọ̀dọ̀ tó bá sọnù lómù ẹ má nà ẹlẹ́sẹ̀ wa ẹlẹ́sìn ni kẹ́ wa ìran bàbá mi ní í ṣe èmi kìíní mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ wá wo wọ́n sọ fún mi pé balógun ló ní ifá balẹ̀ ló lọ sùn balógun ló ní ifá o balẹ̀ ló lọ sùn àwọn aláàgbà ló lè gungun ló lè gungun ń bọ̀. olóyè òsì ẹ ṣe máa káwùrẹ́ yìí báyìí ṣé bí ìràngun ní ìjẹbọ balógun ni ńlọgẹfìlà gẹ́gẹ́rẹ́ bíi ankẹbọn kí ni iṣẹ́ rẹ̀ gbógun ní ìjà ó gbọ́dọ̀ lọ́kọ́ lọ gbàlúlẹ̀. àbí ṣé wọ́n oògùn ni. ẹni bá jí ẹni wọn akólú gbó bẹ́fà bá jí ẹfà akólú ọ̀dàn bágbọ̀nrín gbó bá jí akólú yèyé mẹ́tu ẹni tó jí tí ò kólú gbó yóò fara kásá ẹfọ̀n tó sì jí tí òkólú ọ̀dàn yóò fara gbóhùn ele bágbọ̀nrín gbó bá wá jí tí òkólú yèyé mẹ́tu yóò fara gbọ́ta ọdẹ kábíyèsí ọba láyé bàbá mà kí ọ o kí ọ o bàbá kí ọ bọ ọba ń bẹ nítọ ajá bí ọba ń bẹ níwọ̀nà là ń bí ojúmọ́ rere ti mọ́ wá sílé ayé sáré gègé gègé kó gbọ́n lẹ́nu mi nítorí eré gègé ń teku agége eré gègé ń teku agége ìlàkọ̀sìmọ̀gbà kan ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ́ ta ti wéré kábíyèsí ọba láyé mo kí ọ o kábíyèsí gbogbo nǹkan tí ń dùn yín tó jẹ́ ọgbẹ́ nínú ọkàn àyà yín èmi kíní mo ti rídìí rẹ o. Ah. wo ọmọdé ṣáájú èèyàn jẹ́ kí akọ́ mọ̀ ọ́ dáadáa ah. èmi ò sọ tèmi àwọn míì lè má dọ̀ ọmọ. ọ̀dà ẹ mọ balógun àbẹ́ ẹ̀ mọ́. àmọ́ bí balógun ṣe sọ múlẹ̀ bẹ́ẹ̀ pàkàlẹ̀ mi kíní ìgbà mú. bó ti rí gan-an ló wí hùn. mo sì rí ló wí hùn. bẹ́ẹ̀ ni mm tọ ẹ má lè tún tí àbòkò lórí olóró mọ ká béèrè pé bó ló sì jẹ ní kí lọ wá wá. kò sí nǹkan méjì tí mo torí rẹ̀ wá ìran bàbá tèmi ogun níjà ah. gbogbo òdílé mi ogun ni wọ́n fi jẹun ajagun ta lèmi tẹ́ wò yìí oh. mo sì ti ṣetán láti lọ kojú ẹni ó gbé gbàtà tàtòpò mo fẹ́ gbé igbá wa padà sílùú wa. Ah, kábíyèsí ń hmm? gbọ́ ọ̀rọ̀ rí bó ti rí ẹ súre fọmọ ẹ̀. Ah ẹ̀yin ìlú mòye ọwọ́ yìí ah, abẹ́ ẹ̀gbọ́ bí kò sí ẹ má jẹ́ awulẹ̀ tó dóná pẹnu mọ́ ká ṣàdúrà fún ni torí àwọn tó fẹ́ kí ìlú ó dò kí ìlú ó dáa ni mm, yóò dáa fún ọ ojú òní tí ọ wà àwọn tó la yí òní padà lẹ́yìn wọn ó sìn ọ lọ ọ lọ rí ọ bọ̀ rí ọ padà wàá bá mi láyọ̀ àtàlàáfíà ìkọ́ ìkejò ìkọ́ ìkọ́bálá ọgọ́gán ọ̀nà báyìí lálá ké sọ àwọn irúnmọlẹ̀ ó sìn ọ lọ àwọn tọ́lá yóò sìn ọ lọ ò ní rí kùnà ìkùnà ò ní kù ọ́ ọ̀wọ́ àgbégbà ọ̀wọ́ ìlú yìí hmm. pẹ̀lú ayọ̀ àtàlàáfíà tínú gbogbo ìlú dùn àwọn rúmọlì ó sìn ọ lọ àwọn tó la yé ó sìn ọ lọ yóò dáa fún ọ. kábíyèsí hmm? ẹni tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún gbogbo èèyàn báyìí ẹ ní í ṣèlérí kankan fún un ah, ah. ọ̀tún má nà mí mọ́ mọ́ jẹ èèyàn tó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ báyìí á wà á pé àní wà nǹkan kan gidi fún ni hmm. tí ó jẹ́ nǹkan òwúrí fún náà hmm. ọ̀gbọ́n bí wo bọ́ ọ bá lọ rí tó o bá bọ̀ rí tó o sì gbégbá ọ̀hún dé gbogbo ń tọ́ jẹ́ nǹkan ní mi pátá wọ́n wà dá méjì músìkà pa kan fún ọ. kábíyèsí o kábíyèsí o lẹ́yìn ìgbà náà ìlú ó tó wá ṣe nǹkan tó tóbi fún ọ padà wọ́n sì wòye ta pàtàkì kan wọ́n yé da ọ lọ́lá. ẹnìkan ló ṣe mí lóore èmi náà wá fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí i àbọ̀bọ̀ lórí gbogbo àwọn àdéhùn tí mo ṣe fún un ó tún wá wù mí lọ́kàn kí n fi ọmọ mi Adéfúnkẹ́ kí n fi ta lọ́rẹ gẹ́gẹ́ bí aya. Hmm. kábíyèsí kábíyèsí o ṣùgbọ́n èmi wò kankan ni kábíyèsí bí bá tiẹ̀ fẹ́ fi ọmọ tẹnìkan lọ́rẹ gẹ́gẹ́ bí obìnrin bá ní kẹmọjì ó jẹ adéfúnkẹ kò sì jẹ àbúrò rẹ torí kábíyèsí àwọn ọmọ ayé òde òní tí à ń bí. yàda kẹ́mi ọba dé mi ah, kí ni ṣe ọ rí ebe mi mo bímọ mi àrà tó bá sì wù mí mo lè fún mọ mi dá ẹ̀rọ adéfúnkẹ́ ni wọ́n bí ni wọ́n kún torí pé òun lọ́kàn mi yóò dáa tí mo fẹ́ sọ fún ọ wọn kàn fẹ́ bi tó ọ létí ni wọn ò pé o àní ò létí àbọ̀ ọ̀pọ̀ ti ò létí ni. kábíyèsí o. wọ́n jẹ́ bínú sí ọ o. kábíyèsí. níbo lẹ níbo lẹ lọ. kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. níbo lẹ lọ. ìwọ ìgbà àwúrẹ̀dà ìgbà kò lẹ gbélé wa lọ́wọ́ tẹ̀ ń béèrè ṣé wọ́n gbé gbélé wa lọ́wọ́. ìgbà àbúrò dà. ìgbà kọ́ ìgbà ni ẹgbẹ́ rẹ̀ lẹ́rọ. a ní gbẹgbẹ́lẹ̀ torí ìwọ kọ́ ló gbẹgbẹ́ fún wa kó bó o bá mọ dùgbẹ́ o lè mọ dùgbẹ́ bó o bá mọ dùgbẹ́ dùgbẹ́ lè mọ dùgbẹ́ dùgbẹ́ ọ̀rọ̀ lókè mímọ́ wípé. kẹ́mi kẹ́kẹ́ ní fẹnu yọ wí tèmi ẹnu yọ ẹyẹ kan rí mi ọ̀sẹ̀ mi ṣẹrẹ ìṣẹrẹ ìṣẹrẹ ẹyẹ kan rí mi ọ̀sẹ̀ mi ṣẹrẹ ìṣẹrẹ mo ní kò so ṣiṣẹ lára mi ọmọ ẹlẹ́yẹ ìgbà àwúre o àwa la ní oríkì wa ní ìdílé wa ló ní tí n bá wá pè ọ́ gbogbo ibi tó o bá wà kó o jẹ́ mi èmi kíni mo sọ bẹ́ẹ̀ nítorí àṣẹ báyìí níná fi mọ́kọ àṣẹ lòkété bí báyìí lẹ̀ sọ̀rọ̀ takẹsẹ níṣẹ́ láwùjọ òwú àṣẹ ọ̀kẹ́ ló ká ló gbé ṣàǹkọ́ kan ọ̀gbọ́dọ̀ pọ̀ kọ́ orógbó òrìṣà ikọ̀ wọn bí àtàdé ikọ̀ gígùn ọ̀rọ̀ tè tó kété bá bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́ oṣù ọ̀gbọ́dọ̀ jọ ṣe àjẹ́ ìjọbọ̀ adáǹṣe jẹ́ẹ̀dú àtọ́ṣù àtàjẹ́ ọ̀gbọ́dọ̀ péjọ kí wọ́n igbá ìdá. ẹnìbò ò lè gbọ́ ò lè gbẹ́gbẹ́ lè. Ah, ó lè gbẹgbẹ dúró mẹ. ó dàbí èpè mò ń pè lówó òun láronú. gbẹgbẹ òun lè lọ́wọ́. ìwọ gbàgbà lọ́wọ́. mo gbà igbá yìí. ìwọ wọn gbà ọlọ́yàbọ̀yà ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lódì fáwọn kìnnìkìnnì yọ ti lọ rè báwọn ọlọ́jà wo níbọ̀ omi sàn ẹ̀wẹ̀ yìí wò ó yá. wo ọtẹ́rù ayé gbà n ó gba igbá yìí. o tó gbà. ikú tí ó bá pa igbá èrú rẹ̀ ni ó pa èyí tí ó bá pa àwọn èrú rẹ̀ ni ó pa. ọ̀nà olókun ọ̀nà olókun òwú kókó tọ̀ràn yín òwú gbòǹgbò adíáfà ara àjàmọ́jẹ̀bi arápagbẹ́ ni ó pagbá yàn ó jógba alẹ́ wọn láàárọ̀ jẹ̀bi olóhùn òní jẹ̀bi ǹjẹ́ nítorí kíni nítorí ẹ̀gbọ́n òṣùpànà ni jẹ́ bọ́ bá pa ni wọn ní baba mo dúpẹ́ hmm. òun àrà òní jẹ́ wọ́n jẹ̀bi wọn ọ̀yà ń gbà ó ìjà mi ìjọ. ìjọ ṣe bá ló bí mi ọ̀wá àràwé ẹni ọ̀wá ayé dáná. ìjà mi ìjọ. àjọpọ̀ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn. arípẹpẹ kóògùn tí ọkọ ẹ fún gbélé ọmọ ẹlẹ́sí àṣà òjọkúnúgbà àwòdì òjèjọ àfàyàfà a sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpáta ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀. ẹsẹ̀ rẹ kí ló gbé mi tó tó bẹ́ẹ̀ kí ló gbé mi tó tó bẹ́ẹ̀ tó wọnú ilé wa tó wá gbé tó gbé lọ mo ti mọ̀ pé tírin bá kan ọjẹ́ jáde ó ṣe ti àwọn ìdún tó kó wáyé ó ṣe tì wọ́n sí mi kó jẹ́ kí n máa lọ. mo mọ̀ wípé o láǹfààní láti gbé kúrò láàrin. èmi wọ́n wá jẹ́ ọjẹ́ ẹrù ti bàbá bàbá bàbá láàrẹ. ẹrù ti bàbá tiẹ̀ ni. ah tí bàbá tèmi ni irú bàbá tèmi ló ti jáde. ìwọ mọ ìtumọ̀ ìgbà tó gbé lọ́yìn. ṣáwo ṣáwo tó bá kọ́ mi nífà wọn dà nítorí gbáńlá ló kọ́ mi nífá mo lọ sóde èkó Ọ̀rúnmìlà kọ́ mi nífá mo sì lọ sóde làṣẹ̀ṣẹ̀ ọ̀pẹ ṣẹ̀gìṣẹ̀gì kọ́ mi nífá mo lọ sóde rẹ̀ mo gbọ́n ya ṣáwò jẹ́ ń gbọ́. ó dáa nígbà òjò pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀nà ó pé kí lawọ ọlọ́fin. èmi ni wọ́n ń béèrè irú eléyìí lọ́wọ́ rẹ̀ mọ́túkáwo lawọ ọlọ́fin. ọ̀sán ọ̀rọ̀ lẹ́nu òjò kí lawọ Odùduwà. mọ́túkáwo kan náà wo sórí ewúrẹ́ tó túká wò ọdẹran àmúso àgùntàn túká wò ọdẹran àmúdèmọ́lẹ̀ àwọn wo ni wọ́n wá mọ̀ tó lè tu. ọgbọ́n bá a bá ṣe ń wí láyé ní gbọ́lódì ọ̀run ọgbà bí wọ́n bá ṣe ń fọ́ ní holẹ̀ lẹ́gbà ọ̀run gbà èyí tó gbé lọ́wọ́ yìí akurumajó ni. o lè gbé lọ ìwọ o lè gbé lọ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ọmọ pé àgárá olú ló nídàá àmọ̀jẹ ni. òpinran onídàá àmọ̀jẹ là wà. Ah, ah, mi tó wọ yóò léegun. bó o bá tẹ̀ ẹ́ fúnra rẹ ó ti ro. àbí wọ́n bá wá lọ gbọ́n agbọ́n bẹ torótoró. níjọ́ àgbọn bá forí sògùn nílẹ̀ níwẹ̀wò ọ̀fọ̀. alápá dẹ̀dẹ̀ ọkọ lé agbede méjì ayé òun ọ̀run ajíbọdù ẹ̀sìn mi ni wọn gbọ́dọ̀ wẹdọ láàyìn. gbẹlẹgẹdẹ bá ta yìí kọká gbòǹgbò náà sì takùn gbọrọ jana. bíjì mẹ́rẹ̀ bá takùn bẹ́ẹ̀ àtọ̀ dórí igi kígi. ọ̀dọ̀ wọ ṣẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ gbẹ yìí lọpa yìí wọ ìbò ọlẹgbẹ lọ. òfin náà mọlẹ lọ nílẹ àmàjẹ yìí. ọgbọ́n. ìwọ mo ní kó filẹ̀. o ò lè gbé lọ. ẹrù ẹ ẹrù rẹ o ò lè rù. níwọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. wo bí òrìṣà òkè máa ń jóríṣà òkè lókè tí ẹbọra ń jẹ ẹbọra. o gbé igbá ìdí. bọ́jọ́ báyìí jọjọ́ tó wùn ún wọ̀n nílà oòrùn o lè gbé lọ. èyún èmi èyún èmi wọ́n wà jẹ́ kọ́ ọmọ pé nínú gbogbo pọmọpọmọ tí ń bẹ́ẹ̀ lé ayé abúkẹ́ ńlọ̀gá àgbà. oògùn ni mọ̀ ó ní ọ̀gá olóògùn filẹ̀. mi ò náà gbélé. àkúpọ̀ kú ní mọ̀kẹ́rẹ́ gbé tán lẹ́gàrà. filẹ̀ gbélé mo ní kó filẹ̀. mo ní filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. wo tiẹ̀ kọ́kọ́ dúró nbìkan tiẹ̀ ná. wo mo ti wá ráàyè tiẹ̀ báyìí gbogbo ntọ́ bá fẹ́ dà ní ìsìn ọ̀yá. mo sọ fún ọ pé o ní délé. èmi nígbà tí n bá délé tán n ó tún gbé igbá yìí n ó gbé délé. bọ́ọ̀ bá dẹrin n ó dẹ fún. níwọ. bọ́ọ̀ bá dẹ fún n ó dẹrin. ìwọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ìwọ wá wò wọ́n ní pátápátá báyìí lomi ìpòrò ná mhm. ọ̀pọ̀lọpọ̀ òjò nípòrò ọ̀gbẹlẹ̀ mọ́nàmọ́ná gbọ́dọ̀ síjú ẹni tí wọ́n pa kọ ìsọ̀rùn ìsíjú olódùmarè ṣùṣù báyìí ní sọ̀rọ̀ ìṣú bàbá ní sọ̀rọ̀ bàbá ebè tí kúlùsọ bá kọ láàárọ̀ alẹ́ ní túká. bẹ́ẹ̀ni ẹ bá gbọ́n yẹn pípi iye inú rẹ̀ ọ sọ. ìwọ ọba lanu ooo. kiri èmi lọ fẹ́ ta ló fà. o ní lọ irọ́ ló pa. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. àṣẹ níná fi mọ́kọ àṣẹ lòkété fi balẹ̀ sọ̀rọ̀ ṣàgó ọ̀gbọ́dọ̀ kan ngorógbó gbé ọfà rẹ síwájú. eléyìí èmi ìwọ ni ọba. èmi mà ní irọ́ ló pa o tó bẹ́ẹ̀ àlọ́ tó bẹ́ẹ̀ kó. èmi mo wí bẹ́ẹ̀ fún ọ irọ́ ló pa. ìwọ. Ah! ọfà ìmú mi o. ìjọba ìgbẹ́ akitipadé àwọn wọn lé alára yé gbìmọ̀lẹ̀ àwọn wọn lóde ìgbésàmójú lówó adífá fún Ọ̀rúnmìlà nígbà tí fáńsáwó lọ sí làgbàmọ́ra wọ́n ní tó ń torí rẹ̀ lọ wọn ò ní fún ọ. Ọ̀rúnmìlà ní tó bá ṣe bíi tèmi ni ó ní ẹ gbègbà yẹ rọ̀jú ẹ gbè fún mi torí ojú ni babaláwo rọtí fi pe ewúrẹ́ sórí ifá ojú lọmọ lóòkú rọtí fi pàgbó síbojì òkú ojú ńlẹ sunsun rọtí fi túṣọ ara rẹ̀ fún kùkùté kọnu hàn ọ̀kan kì í rojú kó tó faṣọ ara rẹ̀ tọrọ àti ṣòkòtò àtẹ̀wù ńlẹjọ bọ fólúgbó àní iṣẹ́ mọ́ fẹ́ gbèdé lù mí ọyẹ bá ń gbé. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣé o Oòduà mo dúpẹ́ o bàbá mi mo dúpẹ́. àánú ojú òní jẹ́ àtọ́ bojú ìbẹ̀rù ejò òní jẹ́ ẹjọ́ méjò ń yà ìmúmùná tó bá fẹ́ kárí ìhùn làárí etí ọ̀bá fẹ́ kárí ìhùn ẹnìkan ìrí bí dàdà mìíràn bá lugi àfẹ́kù ó yá ẹgbẹ́ mi. egun òní wọlé àṣewọ̀ kálí abọ́ ọ̀nà sí bẹ̀ lọ́gbọ́n tí wọ́n wù. káàlẹ̀ èwo ló dé bàbá ètìjẹ́ ẹ̀ẹ́dẹ́dẹ́dẹ́ ẹ̀ ń dé bàbá èwo ló dé ọkọlù wọn ti dogun ṣàkàṣàkà ti jáde. níbo. ogun ah, délé. orí mi o ẹlẹ́dàá mi o ah, baálẹ̀ ní ilẹ̀ wa wọ́n ti fi gbàgbàgbà pẹ̀lú ogun délé báyìí. Eh, kí lẹ ìyẹ̀wò lè wá sí mbẹ. ogun délé ogun ah! bóòlù ló ti jẹ́. baálẹ̀ ẹ̀yin ìlú ojú ti dójú ojú gun ojú ti pin ọ̀nà ti dórí àpáta ọ̀nà pòrúru ah. ìfun mi ò pé mọ́ ìfun mi ti ń já sínú. Ah, ah, ẹ wo bí wọn ò ní sọ̀rọ̀ kan yìí fún yín láàrin nítorí gbogbo abíaṣọ mi ní ń gbóná gbogbo abíaṣọ yìí ní ń gbóná ó mú ooru púpọ̀ balẹ̀ ẹ má fẹ́ atẹ́gùn ọ̀run ẹ má fẹ́ atẹ́gùn ọ̀run. kí a ní lọ́rùn mi. ilẹ̀kẹ̀ ní balẹ̀ lẹ̀kẹ̀ ní kí là á ṣe báyìí. kò sí ṣíṣe kò sáì ṣe ojú òpó lẹmọ yìí ń tọ ẹ wo bí ah! ilẹ̀kùn ọ̀run sí ah! ilẹ̀kùn ọ̀run sí. ògúndélé ògúndélé ògúndélé ògúndélé ilẹ̀kùn mi ìyá mi ò tí kú lábẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ lé ẹ̀mí bọ̀rọ̀ sí ìyá lẹ́nu. ṣòrí tí n bá kú ò fún ẹ. àbí bàkọ́rí tí bá kú ọ̀tún mọ́ ní sẹ́lẹ̀ fẹ́ tí mo sì ń sọ̀nà tẹ́sí mo ra ìyá mi ẹ dẹ́kun. gbọ́ ẹni tó ń fẹ́ tó fẹ́ mọ̀nà bá ṣe bá ṣe fẹ́ mọ̀ra ẹ̀ èló ló gbà lọ́wọ́ ẹ̀ nù. sọ́yẹ́ tó bá gbàgbà tó bá gbàgbọ́ pátápátá sọ fún kábíyèsí kábíyèsí ó dá padà kí ni tó gbà lọ́wọ́ ẹ̀ abọ́fọ́ ẹ ní nǹkan jẹ ni. sọ fún wa ní nǹkan jẹ ni adébọ́lá sọ fún ẹ ní nǹkan jẹ ni. ìgbà alẹ́ wa rèé o. àdúpẹ́ òkú àlọ́bọ̀ ogun kábíyèsí ọba láyé òkú àlọ́bọ̀ ogun kábíyèsí ọba láyé. kábíyèsí ẹni ọ̀rẹ́ o. ẹyin olóyè ọjà gbé igbá lọ di òòsà ó gbé síbò jókòó rẹ. kí lọ rè dórí rí òòsà kékeré. dídé gbé lọ ọwọ́ ìfẹnusà kékeré. rọra o rọra o. kábíyèsí ẹ jẹ́ kí n máa lọ rí. ó lè lọ bá a. ó lè lọ bá a ọ̀tún hmm. òsì hmm, ìyálòde ẹ ṣètò káwọn onílù olúlù kí wọ́n bá kọ́kọ́kọ́ jó yípo ìlú wọn wá fèsì ìlú máa ṣe lọ yẹ. kábíyèsí èèwọ̀ òrìṣà ìlú ọgbọ́dọ̀ tẹ̀lé mi lọ́jọ́ tòní hmm. ó ní nǹkan pàtàkì tí mò ń ṣe kí n tó wọlé. ẹ ṣáà jẹ́ kí n mọ bẹ́ẹ̀ yẹ tèmi lọ bí nǹkan ètùtù kọ́ ọ fẹ́ ṣètùtù. ṣùgbọ́n olóyè ọ̀tún àdéhùn làdéhùn hmm. ojú mi ojú yín o hmm. kábíyèsí ojú mi ojú yín. àfọkàn rẹ balẹ̀. àánú ojú òní já tọ́ bojú ìbẹ̀rù ejò òní já jọmejò yá ìmúmúná tó bá fẹ́ kárí òun là á rí èyí tí ò bá fẹ́ kárí òun ẹnìkan kì í rí bí dàdàbìrì bá lugi àfẹ́kù. ọkọ ẹ làdá o. kábíyèsí hmm? ẹ sọ máa sìn ẹ jẹ́ akún fàdúrà. nǹkan ti dáa náà ni. Ah, ọlọ́fin ọba àtàlábàṣọ̀run àjàká jẹ́ngẹ́ tí ẹlẹ́ẹ̀fúfú ọ̀fẹ́ ọ̀ràn yẹn olú orogbo ṣàngó lákàyè gbarumọlẹ̀ yẹn ń dé. ògèdèǹgbé gbógun gbogbo lẹ̀jẹ̀sà akọ ẹrinlá aborípoko ayòkúyòkú àgùdù ẹ̀ mọ́ jòdó ayé ó gbé mi lọ. abo ní bá ń ṣe kí n kú kí n kú gírì gírì lẹ́sẹ̀ bọ̀ ọjà èmi wọn là sọ̀rọ̀ olúwa bá ń ṣe kí n nítorí máa gbẹ̀yìn máa gbẹ̀yìn làgbádùn ọdọọdún ní sápó wọ́wé oṣooṣù ní ṣègò gbàwẹ̀ ọ̀tá mi kọ́ ọmọ kégbàjarè láì lẹ́ni ilé ẹ̀ kì í ṣe mí ìjọ mọ́ wa dodo. àṣẹ báyìí níná fi mọ́kọ àṣẹ lòkété fi balẹ̀ sọ̀rọ̀ takẹsẹ̀ níṣẹ́lẹ̀ òjò òwú àṣẹ ọ̀ka ẹ̀nà ọ̀ka ní gbé ṣègùn ọ̀gbọ́dọ̀ kọ́ ń gbọ́dọ̀ gbòòrìṣà ikọ̀ ń gbòbí atare ikọ̀ ń eégún ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ nílẹ̀ gbọ́. alásà alásà alásàsà wọjà bùnmi lásà mú ìwọ kì í bẹ́ẹ̀ gbùdùngbàdà ọ̀kànràngbàdà olówó orí agbadagbàdà ọ̀nà tó tán ló bí ìyá àjẹ́ ẹlẹ́nà ní bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ èmi tí mo jí ní kùtùkùtù tí mo kọ́kùn ọ̀rọ̀ mi lọ gírí gírí gírí baálé ẹlẹ́ni mi látòdì ọ̀run wá bífin bá là má là olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ òtúyáyá òtúyáyá ilé awo báyìí là kó gìrì ẹsẹ̀ wọ̀ ọ̀yá làárà mi bí bàtà ṣe ké ní mẹ̀sí awo ló tù fẹ̀ nítorí sẹ́gbọ́ ìkọ̀ǹgó rúgbó òrìṣà ìkọ̀ǹgó bíi atari ìkọ̀ǹgó egun ọ̀rọ̀ tó kété bá ba ilẹ̀ sọ ní ilẹ̀ gbọ́ oṣù àgbọ̀dọ̀ jọ́sẹ̀ àjẹ́ ìjọbọ̀ adáǹsẹ̀ ìdí èdú àtọ́sọ́ àtàjẹ́ kan ọ̀gbọ́dọ̀ péjọ kí wọ́n láwọn ojú orúkọ ẹ̀ láì wo rìn tí mo bá pe ọ ìwọ ọmọ mi tó ọba jẹ́rìí òde wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dà àgùntàn jẹmọ̀jẹmọ̀ ọ̀dà láàmù tí jẹlẹ́bà ògiri aládé ogun o àkọ́kọ́ rẹ̀ o aládé ogun o ẹ̀kejì o ọjà kọ́ tara ṣàṣàkọ́ jẹ́mi jẹ́mi ìlàkọ̀ṣẹ̀mọ̀gbà gbọ́dọ̀ gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ ti wéré kọ́ tara ṣàṣàkọ́ yá aládé ogun ogun o bàbá rẹ ní ń rẹ o. ń bọ̀ ń bọ̀ mọ̀ wo mo fẹ́ sọ ara mi di òrìṣàkúnlẹ̀ bọ̀ fún ọ lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà lásìkò kásìkò tí wàhálà bá dé tí ìyọnu dé ẹ̀wọ̀n tí mo tọ̀ wá sílé ayé ọba lórí òrìṣà mi tó o bá ti ń fa ẹ̀wọ̀n yín tó o sì pè mí kíkankíkan wọ́n máa dán ọ lóhùn èmi mo sọ bẹ́ẹ̀. àkọ́pá ní báyìí látàrí kọ́ndé àti pani sáwìrì tilẹ̀kùn tiẹ̀ mọ̀ pàmò nítorí pọ̀ kú ọdún mẹ́ta kan gbọ́dọ̀ lójú bá láyé wíjọ́ agbí sínú lẹ gbígbé àkó sínú lẹkùn kùn ẹ̀mú kan gbọ́dọ̀ múrin tì lágbẹ̀dẹ òṣèpèlé o èrògèlé ìdíyẹ̀kú awíwúnú orúkọ tí wọ́n pa àwọn ìyàmí àjẹ́ ikú sèrú atúmọ̀lọ́jà bí òjò èso ọ̀daràn ọmọ kú ẹbọ àná ebi tó pa mí lánàá oúnjẹ àjẹ yóò àjẹsẹ́kù ní èjẹ olúgbà ọgbàgbà agbanlọ́wọ́ oní orun nígbà tọwọ́ ọmọdé oní nígbà tọwọ́ àgbà bọ́mọdé bá sùn tọwọ́ rẹ̀ àbọ̀ bá gbà sùn tọwọ́ àbú àbá àbú ní bọ́lọ́jà lọ́jú tí fífo wọn wọ́ rẹ̀ tọrọ ọ̀yà ẹ̀wọ̀n mi dà. èsè ọmọ ọwọ́ kan gbọ́dọ̀ kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ikú lójú ẹsẹ̀. wọn bí wọ́n gbé ṣeré mo délé aláyọ̀ mo bá wọn bí wọ́n gbé yọ̀ mo délé àgbọ̀mìrègún mo bá wọn bí wọ́n gbé jà mo ní àgbọ̀mìrègún bò ń tèmi lọ́jọ́ tòní àgbọ̀mìrègún ní àjàgbá yìí tagbé àjàgbá yìí ta lùkọ̀ bí Ṣàngó bá jà lóde yìí nígbà wọlé. wọn ìgbìmọ̀ dákú sí e Ògúnwálé ti kú ó ti lọ. akọni lọ. lọ o. ó yára fi ìlú rẹ̀ nínú olúwa ẹ̀ mọ́. ọ̀dájú. Eh. ẹ̀rín kú ni tiẹ̀ gbé ṣé ní ìgbà tí ogun wáyé bá kú ní ìsìn àwa ò ní jẹ fún ìgbárùn ní tiwa. bàbá ègùn ní ẹnu rẹ ló ti sọ pé ẹni tó kú ni tiẹ̀ gbé nígbà tí ogun wálé wà láyé báyìí mọ́ ni wọ́n rẹ̀ mọ̀ ṣe rí. bàbá mi ogun wálé kò bá dọ̀rùn ọ̀sán mú re ah, ah. bàbá mi o. Ah, ah bí bá ń fojú gbà ẹni ẹ eh, òwe ah! ní pàápù ogun wálé bàbá mi bí o bá dọ̀rùn sọ̀rùn rí mo mọ̀ pé kó akọni lọ́kù fanihun fanihun fanihun. ó ò bá lè mi èmi ló dé o bá lè mi ká sọ̀rọ̀ bí. Ah! ẹ má kú ojú òpó dàrú èfìlìgbòjọ́ kú ẹnu sàásì ń sọ fún. baálé mi ọ̀rọ̀ yìí tóbi tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù ú ọkọ mi ọmọ olóhùn àpẹ̀rẹ̀ àtìgbà lọ́nà tó mọ̀ ewu yẹn ti dóhùn ó dọ̀tun mo rọ́pọ̀ lájọ omi tó rẹ́ sí léwúrẹ́ bá wá sọnù lóhùn kán mọ̀ mu lọ yín ẹ̀yin kì í ṣẹgbẹ́ gbẹrangbẹran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bá sọnù lóhùn kán mọ̀ fi lọ yín ẹ̀yin kì í ṣẹgbẹ́ gbẹrangbẹran àdìrí òkòkò n ló bá sọnù lómù kí wọ́n má fi lọ̀ yín bàbá tí mi ìsẹ́gbẹ́ ẹgbẹ́yẹgbẹ́yẹ ah! ọkọ mi. fami o. mo ní àsìkò ti tó tí mo fẹ́ máa lọ sílùú bàbá tó bí lọ́mọ hmm. nítorí pé bàbá mi ò ti sílẹ̀ wọ̀ ah! bàbá mi sílẹ̀ wọ̀ àmì ara sọ mí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé akọni bàbá tó bí lọ́mọ wọ́n fi àmì hàn mí ikú àkọ́rẹ́sì ní bàbá mi ló kú ògúnbùnmi dà. ń bẹ́ẹ̀ nù lè. bá a pọ̀ ògúnbùnmi bóde orí àdínsòsà lóró kí làbẹ́làbẹ́ ó mọ̀mọ́. ògúnbùnmi ògúnbùnmi. nígbà tí ó fi dé yóò lọ gbé igbá àbúrò wa ìgbà tó rọ̀ sí ni bó ti rí àwọn mọ̀lẹ́bí wọn wá dìde wọn á jókòó àwọn á sì pàdé wọn wá ní kí n béèrè fún ẹ̀tọ́ tí kábíyèsí wọn fún àbúrò mi. balógun àwọn mọ̀lẹ́bí ń jókòó kan fẹ́ gba ẹ̀tọ́ àbúrò yín. bẹ́ẹ̀ni. iṣẹ́ ajé akúmọ̀mọ́jú ti báyìí ẹ kí nù délé yín ẹ lójú tì ní. àwọn ìdàgbé yẹn náà kan dúdú ẹ kan bẹ́ẹ̀ ẹ lẹ́wẹ̀ àgbà nǹkan àbúrò yín. ṣé n ti kàn lọ́rọ̀ yín nù. ṣé òkú labásàdé ò ní mọ̀lẹ́bí labásàdé ò ní àbókù tó ti kú. ṣé ẹ mọ̀ pé adé ikú kádé yẹn nù. nígbà tó wá kú irú ẹ̀tọ́ yìí Ah, ah, mm. balógun balógun lóòótọ́ la bá burú òyìn ṣàdéhùn àmọ́ ti kú àmọ́ sọmọ rẹ̀ la bá ṣàdéhùn ni eh? ọmọ rẹ̀ kọ́ la bá ṣàdéhùn ah. eh, bọ́ bá ṣe pé bá ń bẹ láyé gbogbo ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe àá ṣe fún un. àbí wo ni ọ̀rọ̀ tí mẹ́ta ń tẹ̀ àbíyèsí olúwa mi ọlọ́run jẹ́ kẹ́pẹ́ fún wa ẹ má jẹ́ ká yan àwọn ìdílé yìí jẹ ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún wọn ẹ jẹ́ ká ṣe fáwọn ìdílé yìí ṣe bẹ́ẹ̀ gbọ́n rẹ̀ rí ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún ẹ jẹ́ ká ṣe fẹ́ẹ̀ gbọ́n rẹ̀. ẹ náà gbọ́ wo wo ìyálò di ọ̀rọ̀ kan o sì hmm. tún sọ̀rọ̀ sùn à ẹ máa ṣe kíríkẹ́ tó sọ̀rọ̀. mo ń sọ fún pé mo ti láfẹ̀sínà tí mo fẹ́ ó sì ti ń yọ lẹ́nu pé kí n wá mò ń bá yín ìgbà ọlọ́run sì ti gbèsè ẹ̀dín bàbá ògùn wálé tí kábíyèsí fẹ́ ń tọ́lọ́run sì ti sọ pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ ìn fi yọ wọ́n o ọlọ́run sì yínú mi bẹ́ẹ̀ mo ṣe ní kí n mú wá kó wá rí yín. nídà náà adéfúnkẹ́ ọ̀rọ̀ rẹ yé mi jùbí tó fẹ́ sọ ọ́ dé lọ gan ṣùgbọ́n arákùnrin ẹ̀yìn délẹ̀ mo fẹ́ fi nǹkan kan yí o ìyìn ní kò fọkànbalẹ̀ o ìyìn sì ni ọmọ fọkànbalẹ̀ ṣùgbọ́n kì í ṣèmi nìkan ni wọ́n gbọ́ torí Yorùbá ní ẹyẹ ìfapá kan ń fò sọmọ pé mi kí mo bí Adéfúnkẹ́. Ah, kábíyèsí ni. Eh, eh. yọ̀dà fún ọtí ọkọ̀ eh, n ó bá kábíyèsí sọ n ní ọfọkànbalẹ̀ pé ń bọ̀ bá yẹ wà mọ́jú àbẹ́ mọ́jọ́ o n ò sì ní ọmọ ọfọkànbalẹ̀ o ṣùgbọ́n gbà ń bá bá kábíyèsí sọ ní tí kábíyèsí bá wí wọ́n jábọ̀ fóun wọ́n àjábọ̀ fóun. yóò dà fún ẹlẹ́dàá o tani mọ̀ pé lónìí wọ́n mú wásaàfì ni bá mú bàn léwọ́ mi lọ bó ṣe kọ́ dé òun mọ ẹjọ́ tí kábíyèsí bàdá mi kí n kọ́ fi tẹ́ láyà báyìí kólakóla. Ah! Ah, ẹgbọ́n mi olóye bó lẹ ṣe mọ̀ kó lọ́pọ̀ ọmọ ìyá mi. ilé mi mọ jòkó tí ní olóye múdé balógun ọ̀pá. ọ̀tún òtún sẹ̀mí irú ìbéèrè wo ló ń béèrè o ah, bọ́ọ̀lù ṣe mọ̀ pé òun lọ báyà ṣé yóò bọ́ọ̀lù lọ báyà ni àmú àpààyàn èèyàn bá yàn a sì mú ọmọ láyà lórí o ó sì ń pa ó sì wò sòsò ọ̀pá ẹ̀dá ẹgbẹ́ rẹ ọmọ ìyálòde. má ṣe pa àyàn ah, má ṣe. lẹ́yìn tí mo rí. Ah, ah, má ṣe ìwọ náà ti ní òfin ìlú àìpé ẹ̀rù tó bá pààyàn wọ́n á pa òun náà ni. ara ẹ̀ náà nù. ọ̀tún òsì ẹ ti mú inú bí mi èyí méjèèjì ẹ ti mú inú bí mi ẹ àṣetẹ̀ ìṣèbá ẹ ti fẹ́ máa kẹ̀wé aláàmúyẹ̀kọ́ pààyàn ó sì mọ̀ kó ń pààyàn ẹ wo ṣé ẹ ní bó ti kọ́kọ́ wà ìrù rẹ̀ kọ́kọ́ mú mi ná ẹ̀yin ìlúmọ̀yè ẹ wá mú báyìí ẹ mú lọ sí inú túbú ẹni mo ní káwọn ẹ̀sọ́ fìyà jẹ kí wọ́n kí wọ́n fìyà jẹ kẹ́mi ó kẹ́mi ó fi bọ́ra rẹ̀. mo gbé o mo gbé o mo gbé o ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o. ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ kò tètè gbàgbé kankan yìí mi rárá àti rárá ẹ sọ fún mi pé lórí ọ̀rọ̀ lóyìn bàbá mi kúlé lórí àti pé eh, bóyá ẹ̀gbọ́n wọn kankan ẹ wo ẹ là á yé mi torí ẹ làlọ́ tá a bá là kì í yéèyàn. bẹ́ẹ̀ ni ọkọ mi ṣàdédé la jí láàárọ̀ bá a ṣe bókù ọmọ ìyálóde níwájú níwájú òde nù ìgbà táyì wí táyì fọ̀ èrò ti pọ̀ bíbá bí wọ́n ṣe mú bàbá rẹ̀ lọ túbú nù àtìgbà náà láti kò sí ọkọ mi. wọ́n rè é jù wọ́n sí túbú. bẹ́ẹ̀ ni o ògùn àbọ̀ ògùn. ẹ ǹlẹ́ ń bí o. ẹ má wulẹ̀ bàbá. Ah, bàbá ẹ wulẹ̀ bàbá rárá o. ó dáa fún yín. ẹ má wulẹ̀ bàbá. ẹ ṣoríire o. ẹ ṣe fún àbẹ̀wò. ẹ kú ọ̀rọ̀ èèyàn o. ẹ má wulẹ̀ o. ẹ kú ọ̀rọ̀ èèyàn o. ẹ ṣe fún àbẹ̀wò. ẹ káre o. ẹ má wulẹ̀ baba, ǹlẹ́ o. ǹlẹ́ o. ẹ ṣeun. ẹ pẹ́ fún wa o. ta ni mo ń wò yìí. bàbá èmi lálàbí ogun ọmọ ogun wálé. aládé ogun. bàbá. ìgbà wo lọ wọ̀lú. bí mo sì ọmọ ọlá ó ṣoríire ọmọ àbánà lóde òde léwí ọmọ aláìgbà dédélé tán tapo sẹlẹgbà alára ọ fọ̀rọ̀ gbogbo rò fésù ọ̀dàrà ńlẹ̀ wọ́n ní ṣe ajagun ta ló ń ṣe ká. bẹ́ẹ̀ ni bàbá èmi lálẹ́ ogun ẹkùn ta gírígírí níjà àjànà kúndé mímọ́ wọ̀nyẹn ti kọ́ bẹ́ẹ̀ náà ọ̀run gbẹgbẹ́lẹ́ kúndé bí tó wọ̀rọ̀ ní gbẹlẹ́ ọkọ̀ yóò sinmi ogun lọ èmi náà ni baba. ẹ ṣe bi ta ṣáwá yìí dà. a kò séwu baba kò séwu. kí n jókòó ẹ jókòó kí n fẹ̀yìntì ọ̀kadì ẹ ọ̀rọ̀ ayé mi lóde ọ̀rọ̀ ti ẹ̀gbọ́n bàbá rẹ̀. ẹ wá wo tá a bá ti mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkùsà ló tún kù èmi ọwọ́ ọ̀tún kábíyèsí rè wọmi ọ̀rọ̀ táwọn kòkó bá ń sọ ṣàgó ní sọ mọ̀ hmm. ń sọ̀rọ̀ fún kábíyèsí ń ti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ kò tí ì gbọ́ tán mi ì ṣe ń rọ̀ tútù mọ̀ ń rọ̀ gbígbóná abáàgbọ̀ oh. bí nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ pé dá bàbá yìí lẹ̀ jẹ́ ọ máa lọ àmọ́ wọ́n yànjú ẹ̀ yóò sì gbà náà. bàbá ìbádá akẹ́rọ kábíyèsí ń tutù ká gbìyànjú káwọn dákun kún fi bàbá mi lẹ̀. fẹ́nu mi ọwọ́ mi tẹnu sẹ́ẹ̀ wọ́wọ́wọ́ wọ́dà aya mi ń bọ̀. ìyá mi. ilé ìyá. ẹ ṣe bàbá mi ẹ ṣe àdúgbò ẹkú àtẹwò ojú òní tì yín o. ndélé ọkùnrin ẹ wọ wa. abẹ ṣe o ẹ ra hmm. o ẹ ra o ẹ ṣe hmm. ẹ ṣe gan o. Hmm. ọ̀rọ̀ tí wọ́n sọ ní fìtílà wọ́n yìí sọ ní ojú mọ́mọ́. wọ́dà wọ́dà ẹ lẹ́mi tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ mi. aya mi. kábíyèsí bàbá ẹlẹ́mọ̀ mi ó ṣe ṣe ká mọ́mọ́ mi nítorí ẹni rí ò jẹni mímọ̀ bẹ́ẹ̀ sì lẹni mímọ̀ ò jẹni rí òun ló dífá fójú èyí tí ò mẹ́ni wò òjò bá mẹ́ni wò ní ìbá má ti kú ní sọ̀gbọ́ bẹ́ẹ̀ sì ní ìbá má ti kú lọ́yà mọ́ èmi láládé ogun ẹ̀kọ́ ta gèrègbèrè yà ọmọ ògùn wálé èyí tó dúró ògùn lókè ní àná. ohun tí mo bá wá kábíyèsí àtẹ̀yìn olóyè ní pé àyẹ̀dẹ́mọdé mo bá wọn ní ẹ̀gbọ́n bàbá mi bẹ́ẹ̀ nu túbú ẹ dákun ẹ dábàá fi ìdí nù mo fẹ́ bá wọn ní gbólóhùn ètò ń bá wọ́n sàfihàn báyìí. ọ̀pọ̀ bàbá rẹ̀ ṣé wọ́n sọ tó pé bàbá rẹ̀ dé inú túbú ni. mo gbọ́ wọn ní wọn pààyàn ó sì dá mi lójú pé ẹ̀gbọ́n bàbá mi ò ní pààyàn láyé. ọ̀pààyàn ẹ má ṣe pààyàn wọn á pa níbi tí ó kù sí lóde. ọgọ olóye. ẹ wo ọ̀dà sakata paraba yìí láà ti ń tọ́ tó bá ti ń bá jọ rẹ̀ ní odidi nǹkan mẹ́nu kọ́sáyé. bẹ́ẹ̀ni bàbá ntí bíi nù kò sáyé. kò sáyé sọ̀rọ̀. ìlú ló fi inú túbú ẹni ò sáàyè láti rí ẹ̀gbọ́n wa tó bí lọ́mọ bẹ́ẹ̀ ni o mo rí yín náà wó lẹ o kábíyèsí àtẹ̀yẹ lóye mo kì í o ẹ dákun ní kẹlọ́pẹ́ gbà láyè ẹ̀jẹ̀ rí ẹ̀gbọ́n bàbá mi ní túbú náà kò sí jù bẹ́ẹ̀. olúwa mi bí ìbá ti wí lákọ̀ọ́kọ́ èmi fẹ́ wí ní èyí. yóò yẹ kí mú síwájú kọ́lọ́ọ̀ ní àmú kẹ́yìn. èyí ọ̀yẹ́ mú síwájú ẹ ẹ mú kẹ́yìn. mi náà sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ àjọ rè. orí bẹ́ẹ̀ ni olúwa sàlẹ̀. kí ló lè rí àfi èsì o. ẹ ti rí. àbáwo kọ́ ọjọ́ dúsí kọ́ ọ̀sìn padà ẹ̀yìn ni o. kíá. kọ́ pẹ́ gángan iná gbé ọ. kílẹ̀ bàbá mi bàbá mi o èmi aládé ogun ni aládé ogun bàbá mi ọmọ ogun wálé akọni ọkùnrin ogun ó jẹ mo ti mọ̀ pálá ó ti rò fún bàbá rẹ ti lọ. bó o ló ṣe wá rí báyìí tẹ̀lé nínú túbú. bàbá ti jáde fún un bàbá ń gbà wá ń kọjá lọ. la rí ẹnìkan lẹ́nu ọ̀nà yìí nígbà tá a yẹ̀ wò a rí pọ́mọ̀ ti kú bàbá kí lẹ̀ ń dánwò yìí yóò fẹ́ mọ pariwo ẹ pariwo lé lórí o gbogbo ayé ọmọ n tẹ́ ṣe o tẹ́tí gbọ́ ó yẹ gbẹgbẹgbẹ. bàbá ń kọ́. à ń bọ̀ o. sí ò sí o. kọ̀sá burú ẹ̀kú ra bóde. báyọ̀ mi. ẹ ǹlẹ́ o. àwa ni bàbá ẹ bóde. fúláàgì òun. bàbá àwa kan kọjá lọ ni o ẹ̀wọ̀n tá a bá ní gbàgede ẹ gbà mí. ẹ̀dùn òkun ni àbáláyé ah. ṣé àwa lè ń ah. dùn yẹ ká bí ilé rẹ̀ pé kí rè é. bàbá ẹ wá gbọ́ o ìtẹ́ ẹ sè tílé ti jó òní ni gbogbo aládùúgbò gbọ́ gbọ́ pé kí ni. ẹ̀sẹ̀ mọ́ lè rí o lè wá ń kólóko abẹ́kọ̀. àgbà wà ní ọ̀rá àdúgbò. ẹ má ṣe báwọn. ẹ já ọjà ìbò lọ sí ojú ọjà sẹ́yìn. bí ti bò wọ́n lọ́wọ́ wò lẹ́sẹ̀. mo bá òkú. olóyè kan wọlé. ọ̀tún ọpẹ́ àṣà ọpẹ́ kò bẹ́ẹ̀ rí o ọ̀nà ló wọ́n ní ọmọ òbí ilé àbí jẹ́ wọn lọ́wọ́ kí ló wá ṣe. ọ̀nà àgà ẹ̀ kéwèé pọ̀ o. Love it. ẹni o mú lọ. kábíyèsí ọ̀la eh, mo rí gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe ẹ̀gbọ́n bàbá tó kí lọ́mọ mo rí pé wọ́n ti náwó sì ti fojú rẹ̀ méjèèjì ẹ wá gbọ́ o ẹ dákun omi ò ní gbà kókó gba ẹ̀yìn tó bá sì gba ẹ̀yìn kò ní gbà sọ́sọ́ mo fún yín ní wákàtí kan péré kẹfì ránṣẹ́ sí mi nílé mi àbẹ̀rẹ̀ ìlú yóò ní ojúmọ́ bẹ́ẹ̀ nílùú òní ráyè ẹ kò ní kébi ikú bẹ́ẹ̀ sì lẹ́yìn òní kébi ẹyẹ èmi aládẹ́gun mo sọ bẹ́ẹ̀ ɛpɔtɔ kekun yɛrɛ dza adzana kun nimi mɔgɔ yɛti kɔbɛ ɛnɛrɛ nu gbɛgbɛlu kun nabi ti wɔlu ni gbɛlɛ kɔ yesu mɛkulɔ ɔma kɔ nimi ti mo titi mo mura kolekole bɛɛ lɔ mɔ wuli pɛ mo titi mo da n'a dabula fún alɔ ɛgbɛ tí mo sá kékeré mo ní bóyá mi mɛtu ɔlɔ méjì gbɛma jigi tamanu yi ma nu lóto fɛ wákàtí ka pẹlú mo fún yín o kẹ wa n Thank you. aráàlú ìwọ̀n àwọn bí mo ti jẹ́ wọ́n bí mo ti jẹ́ wọ́n fi hàn wọ́n pàápàá jùlọ olóyè tó jẹ́ kó yé mi pé kábíyèsí ọba àlú yìí ọ̀rọ̀ làgídí ọ̀gbádùn wákàtí kan ti pẹ́ ọ̀sùn ti lé gbé e lọ sókè àwọn ẹ̀ṣọ́ ẹ̀dá níbo wọ́n wà àwọn ẹ̀ṣọ́ ẹ̀bọ̀ wọ́n wà. olórí òkú ń bẹ lágbára bàbá. kí ni ṣe. e fún àwọn ẹrú lóúnjẹ. ẹ wá rí ní kankankankan mo fẹ́ kí ẹgbẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá adéfikẹ́ ọmọ balùwẹ̀ fún mi mo fẹ́ òkú ẹ rí ayé rẹ mo fẹ́ rí ẹ gbọ́ bẹ́ẹ̀ dáhùn. àti gbọ́ bàbá kan ẹ kúrò mi sùn. lọ́dọ̀ nípa kẹ́ẹ̀pẹ́ wọ́n fọ àmì àwọn bébí tí ì jẹ́ wọ́n jẹ́ káwọn aráàlú yóò dá mi pàápàá jùlọ èyí tó lọ́ba olóyè tó ti jẹ́ oyé mi. lọ ọmọ ti lọ jẹ́rìí yóò burú. Ah, ìyá mi ìyá mi ìyá mi ẹ̀dí ẹ̀dí ẹ̀ ìgbọ́dẹ ọmọ ọba ni ọmọ ọba Adéfúnkẹ́. ọ̀kadà níjà sàlẹ̀. ilẹ̀ mọ̀ gbẹ ilẹ̀ mọ̀ gbẹ ẹnìkan balẹ̀ múlẹ̀ ilẹ̀ tó dání ilẹ̀ mọ̀ gbìyàn lónìí agbègbè ni lọ́fà bẹ́ẹ̀ ni akíta ni lọ́fà ẹ wọ níta mo ti dẹ́nu ọ̀sọ̀rọ̀ gbẹ́kọ̀ gbogbo àti tílọ́jú ọ̀nà àti tí mi ò sẹ́gbà létí mo pàdé sìgìdì lọ́nà sìgìdì mi ò sẹ́gbà ní kò jẹ́jà ní kùkù láyà mọ́ ọwọ́ kókó la fi wọ̀ yìí. ọ̀tọ̀ ẹ̀ àpègbó ńlá ọ̀sán mẹ́ta lọ síbi kan kẹ́nìkan náà wọ́n á gbójú ngbóyà kó mú méjì balẹ̀ nu wọn. Ah! kò sí tó jọ wọ́n fara mi àwọn èmi alárẹ̀ kò fún alára mi. Ah! èmi àwọn onímọ̀ àtọ́nà lọ́wọ́ alágogo dẹ àsìgbà náà máa tó mu èmi àwọn ọmọ burúkú ẹ tó bá sọ̀rọ̀ lọ́mù wọ́n ní ẹ má fi lọ mí ẹ bàbá wa ẹsẹ̀ bẹ́ẹ̀ gbẹ́rẹ́gbẹ́rẹ́ àbùsọ̀rọ̀ ọjọ́ ẹ tó bá sọ̀rọ̀ lọ́mù wọ́n ní ẹ má fi lọ mí ẹ bàbá tó ẹsẹ̀ bẹ́ẹ̀ adìyẹ kúkú ètò àsọgbó òun ni ẹ má fi lò mí ẹ má bá kún ẹsẹ gbẹgbẹ rẹ. ó dí àwọn ọ̀rọ̀ ètò bá nùnú mú ní ẹ má lè lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ní ẹ wá. àwọn ìgbàyà asọ́fọ̀sẹ̀ bá yẹ o ẹsẹ̀ ní gbọ́dá ọ̀nà wọ́n sọ àbínú o. ọjọ́ tí a bá pé ebúlé bẹ́ ọjọ́ tí a bá pé òrùn lòrò dáhùn ó sì sẹ̀ báyìí wọ́dà dáhùn lóhùn wọ́dà dá fún ọ ó sì ṣẹ̀ báyẹ́ ẹ mọ kékeré à ó kékeré ní méje mẹ́jọ ó sì ta mí lóhùn ọba ní iná yá onímọ̀dé àpọ̀hùn ìwọ́dà ó yá máa síbẹ̀ máa síbẹ̀. mọ̀nàmọ́nà kẹ̀kẹ́ sí dúdú ẹjọ́ pa wọn. ọ̀rọ̀ gẹ̀rẹ́ kìí sí dúdú ẹjọ́ pa wọn. orí gbogbo ẹ̀kẹ́ bá tutù wájọ́ òkú tó bá ti kù kì í bá láì ewé amúnimáyè wọn o má yà wọn tá mi lọ. akígbe wúrẹ́wúrẹ́ jẹlẹ̀ akígbe ìjímẹ̀rẹ̀ ìjímẹ̀rẹ̀ jẹ́kọ̀ ojú àmì ẹ̀kọ́ fojú kọ́nà padà ọjọ́ náà lọ́wọ́ náà yọ. mọ́nísàbílù mọ́nísàbílù o wàá wo gbogbo ìgbà ayé ìbàjẹ́ jẹ lọ gbogbo ẹnikẹ́ni tó lọ sí wọn bí ọ̀sẹ̀ ṣe sojú pípa ní ọ̀sẹ̀ mọ́ ó dìgbà yọ̀ọ̀dà fún ọ wọn ò ẹ mọ̀ mi èmi ọmọ alágbàsá wíwọ ọmọ alábàtàdé ọ̀bàrà bọ́ bá gun olókè sá èmi ọmọ ọlọ́run ọmọ ọ̀dẹ́ ojú gbé lójú ẹ̀ bá tètè bẹ́ẹ̀ lọ èmi ẹ̀ pa ọ̀kẹ́ ká má lẹ́sẹ̀ bí èmi mọ̀ ẹ̀sẹ̀ báyé ó yá máa máa padà ẹni bá lókè láti ọ̀nà sí àjàdé kúrò mú ẹ̀ tí kò bẹ́ẹ̀ dáná nù gbẹ̀rẹ̀ kúrò mú ọ̀nà mi ọmọ tí mo jí tí mo mú lọ kólékólé.

olùdẹ́sẹ̀ wọn nugbó ewúlẹ̀ wọlà ẹ gbé lọ. ọsẹ o bí a bá ké gidi gbọ́ nugbó wà gbá bàbá sá kí gbó ti fi apá lọ́nà ọmọ aráyà máa pa kánni kése aráyà kan ní bẹ́ẹ̀ lágẹ̀mọ́ kó má dé rọrùn bẹ́ẹ̀ lè rọrùn ní gbogbo kó ìkó má pọ̀ rẹ̀ lẹ́kùn. ó sì máa yé ọsẹ o ojú ní gbọ́dọ̀ rí ẹsẹ̀ ní gbọ́dọ̀ rẹ̀ aṣọ fún báyìí ní gbọ́dọ̀ wò ojú ọba fọrí lọ rí gùn ó dájú ẹ bá bọ̀ bìtẹ́ báyìí nílẹ̀ ọjọ́ tí obìnrin bá fojú kélé àrẹ báyìí ní fún lásán ẹ ṣeun lẹ́yìn ìlú yìí ẹgbà àti kí bá ọmọ ọdún màbẹ́rẹ́ nínú bá dùn. ẹ mọ owó lẹ ọ ah, ọmọ ọba dé fún kẹ bó lẹ ṣe rìn bó lẹ ṣe rìn kí ló dé èmi ló dé lẹbi sápò ńlẹ. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ bàbá ẹlẹ́ẹ̀bá máa dúpẹ́ lọ́wọ́ bàbá àwọn àtọ́jú bàbá o. ẹ ti bàbá. Hmm, ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ elédùà torí àwọn ajínigbé wọn ti gbé ọmọ yìí. ọlọ́run ló wá fi mí ṣe kòǹgẹ́ ìdí nìyí tọ́lọ́run pé a rí i gbà á lẹ̀ ńgbà wá jẹ́ ọmọ kábíyèsí ìlú wa lọ́jẹ́ mu wa. ẹ ìfalérè ó yá ó yá dáfá fáwọn olóyè. ìwájú eh, ọpọ́n àwoníṣe ẹ̀yìn ọpọ́n àwoníṣe olùmúlọ̀tún olùkọ̀ràn lòsì àárín ọpọ́n ìta ọ̀run eh, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọmọ aráyé ń pè lálápòkà orí ẹ̀ la ti ń da orí ẹ̀ la ti ń tẹ̀ bó bá ṣe rí ni kò wí. in tó jáde nínú odù yìí òun ni ọ̀sá ìwòrì. ọ̀sá ìwòrì ah, ẹ̀yin olóye ah, ifá ńlá ni ifá yín yìí o. ṣé wọ́n ti sún àmùmẹ́yìn ni. ẹ má mà bínú o ah, bárẹ̀ mú náà ni òpọn mi lé. àyẹ̀wò ìrọ̀pọ̀ mi lé. àyẹ̀wò ni òpọn mi lé o. dúró dé kí ni iṣẹ́ tiẹ̀ gan-an lé gan. wọ́n ní bó bá dìrọ̀lẹ́ òun ò dùn àbí bó àwa ni ẹ dákun ẹ ní sùúrù o. tọ́ládé ọ̀rẹ́ mi lórí odò. mo ṣeun sígbà tá a lábọ̀ omi láàánú tì sí wọn èyí dáa báyìí. bàbá rẹ̀ mú kí lélẹ̀ ewu níbọ lókè ah, ah, ah. ẹ rí ni. àgbà mi ò àwọn ní ìbẹ̀rẹ̀ àgbà mi ò bàbá rẹ̀ mú kí ló dé kí ló dé. nìyá ọmọ gbé lórí fọfọ alájàbọ̀ lọ́wọ́ àpẹyà níjọ́ tó pètè pèrè àtibá alájàbọ̀ lọ́wọ́ àpẹyà olódó rè wọ̀ ó là kì í dájú kúká bẹ́ẹ̀ là kì í dájú kiri àwọn onígbòrò ìjà yígun kápẹ́tì ìjà yígun ọjọba forí lórí kún ọjọ́ ìjọba omi tiẹ̀ nídàálẹ̀ àsọdùkà kìí kí babaláwo lè rú tẹ àsọdùkà kìí kí babaláwo lè rú tẹ aláṣọdù lè yàrá ní ogun ó wà nílé ìyàwó àkókò ìṣùpá ló pòórá bágbèrè bá dúró ìmọ̀dátú ọjọ́ kúrẹ́ á sì yẹ èyí aláàbò ayé bàjẹ́ yẹ ọmọ sẹ́yìn adáwọ̀gbọ́ ọlọ́mọdé wọn náà mọ̀nùmọ́nù kìí síjú ojú ẹni tó gbà ń ọ̀rọ̀ gẹ̀dẹ̀ kìí síjú ilé ìlú rẹ̀ orígun ẹ̀ kì bá tutù wẹ́jọ́ òkú tó ti kú kì í bára yé wíjọba hakigbe wíwúrẹ́ ń tẹ́lẹ̀ hakigbe ìjímẹ̀rẹ̀ ìjímẹ̀rẹ̀ ń jẹ́ko ọjọ́ òní máa fojú kọ́lọ́pàá náà lọ́rùn rẹ̀ yọ adágọ́. aládé ogun mà ti dàlúrù ó ti dàlúrú ó tó ti ba gbogbo ilé jẹ́ tó ti fọ́lé ẹ̀wò kódà ó ti wó gbogbo ilé bàbá rẹ̀ ó ti wó palẹ̀. Ah! ó ti wó palẹ̀ ọlọ́mọkùnrin ah, ọmọkùnrin aládé ogun. bọ́ọ̀ awodífá awóníkárì ibẹ̀ mo sì ti pàrókò sí i. ẹ ti bẹ̀. Ah, ah, mo ti pàrókò ránṣẹ́ sí i ìlú ti pàrókò ránṣẹ́ àbí àwọn olóyè ọ̀dọ́dọ̀ rẹ ni. ẹ ẹ bó mo ti fẹ́ mọ̀ kábíyèsí mi ò mọ̀ kíni ọ̀wà akóde tí ó àbí irú inú burúkú òní wá ń bí ti fi ń balẹ̀ bàbá rẹ̀ jẹ́. ó ti gbogbo ẹ wò kábíyèsí ọ̀rọ̀ yóò rẹ òpó tútù bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí o ìgbọ́wọ́ àárín ìlú òfararọ. ẹ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ bá ń gbàwọ́ ẹ̀ṣọ́ wá kí wọ́n wá bá wá àwọn olóyè kan ẹni tó bá fà á tó bá yẹ wọn ò tí wọn ò tí rèé bẹ́ẹ̀ wọn ti máa lọ àbí wọn èdè bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ lọ pa àwọn ẹ̀ṣọ́ wá kábíyèsí ẹ jẹ́ lọ pa àwọn ẹ̀ṣọ́ wá kẹ́ni mo káwọn olóyè yọjú sí i. àti ah, ìsìn yìí aládé ogun. bàbá kí la tún ṣe. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì la sọ bọ́mọ yẹn mọ̀ ọmọ yẹn ti tù owó ọjà. mo bí ọlọ́yọ̀ tó lọ wá bá mi tó sọ fún mi pé. màdé ìwọ́dà wọ́dà wọ́dà wọ́dà. mo tẹ̀lé yín bàbá. ọ̀ka rẹ̀ ọmọ tí mo ní ká yẹra kó nu ilé obìnrin lóbi ọmọ jẹ n ò fẹ́ sọ̀rọ̀ lójú àwọn obìnrin mo jẹ́rìí ìyá mi àlàkí òpó ọmọ olódóde òun ti dọkùn nígbà tí èkó láyé bí ọkùnrin ní hùwà àmọ́ àwọn ọmọ wọn wẹ́ obìnrin lobìnrin wọn máa jẹ́ ẹ sórí kábíyèsí wa o mo fura sí pé kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà ó ní kinní kan gidi wọn pè bóyá wọn bímọ ni o bóyá ó délé ayé lọ́kọ ni o ṣé kò sí àtẹ̀yìn èkó ọgbọ́n ò ní tán láyé ká wà lọ sọ́run tọ́ba kọ̀ tí ò fi ẹ̀gbọ́n bàbá rẹ̀ lẹ̀ a wàá ṣe kínní kan. kí á sì bàbá. òun náà ní ọmọbìnrin kan ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni. léèyàn kábíyèsí. ayayaya kì í fẹ́ kọ́ mọ ọ yá òun ní níṣẹ́jú àyà. ọ̀rọ̀ mi ò yọ. mò ń gbàdúrà yín bàbá. èmi ò tún lọ òun ò tún rọ òun fi ọkùnrin ilé o tó bá ní òun ò ṣe bẹ́ẹ̀ ọ wàá dẹ àwọn ọmọ ogun rẹ̀ ó ní wọn lọ jí ọmọ rẹ̀ gbé a wà gbé pamọ́ a wà ṣe ní bá díẹ̀ bá dà ń lóògùn nù máa fọ lẹ́yìn. Ah! ènìyàn burúkú ló lóye yìí o. àmọ́ aládé ogun bẹ́ẹ̀ sí nígbà tí wọ́n ní ká pàrokò tá a pàrokò sí ọ pé ká bẹ̀ ọ́ tá a sì bẹ̀bẹ̀. ọ̀tún ọ̀hún kan náà ṣoṣooṣo ńgbà tí bàbá rẹ lọ. igbá àwúre tí bàbá rẹ lọ gbé wá àti gbogbo orú àdéhùn tá a ṣe fún un. ọ̀tún náà lọ́wọ́ á bẹ̀ mí náà. ó mọ̀ pé ni ó dènà fún ni kẹ́rù ọkùnrin ni. bẹ́ẹ̀ ni àbúrò mi yìí ó yé mi. bó ń bá lọ ṣerú ni tó tóbi tó bá wọn kódà bá a bá yọ̀ǹda gbogbo òlu gan fún un sóburú jù. kábíyèsí àlẹ́ yọ̀ǹda gbogbo òlu fún un kí alẹ̀ ń wí inú òlu náà ní í gbé kò lóko kò lódò ẹ̀yin ọwọ́ yìí. kíní kan wá ní o kábíyèsí tèmi bá yọ̀ǹda ara mi jọ́nà ẹ̀rìn jẹ́ lọ sẹ́mi ó ṣiṣẹ́ fún lu wọn gbà kankan ọ̀hún ni kò sí wọn fi tàkà fún gbọ́dọ̀ dánwò ṣùgbọ́n ẹ̀mí jẹ́ lọ. ẹ bẹ́ẹ̀ ni <clears throat> àmọ́ èmi ò ní yọ̀ǹda rẹ kọ́ ọ lọ ebi wọn náà mọ̀ pé aṣọ tó bá kángun sí eégún là á pè ń jẹ̀pẹ̀ ká lọ ń ṣe lọ́wọ́ yìí ọ gbọ́dọ̀ mọ́ mi lóòrèkóòrè kí n máa gbàmọ̀ràn kí n máa gbọ́rọ̀ gidi àtàtà lẹ́nu rẹ àmọ́ ọ̀gbọ́n bí àmọ́ ah, kí là wà ti ṣe. à ń pàna oko náà dà kò rí bẹ́ẹ̀ ní bá ṣe nǹkan mi jọ mi a máa di fún un ah, ló ti jẹ́nu kábíyèsí. kábíyèsí láti. kábíyèsí ọba adérójú tìlú ayégbajẹjẹ kádé ó pẹ́ lórí yìí. káàsì ó sì pẹ́ lẹ́nu kán ní kése ẹ wá rí nígbà tọrọ wá rí báyìí aṣọ ọ̀bọ́mọ yẹn wà ọmọ yẹn ti là òwò ọjà n ò lè padà bá igbe láàrin ìlú yìí mọ́. èyí ló mú mi bínú. mo gbéra lọ sí ojú orí bàbá mi bàbá mi jẹ́ kó yé mi pé òun kì í ṣe ọmọ bíbí inú ìlú yìí ogun ló jà dé inú ìlú ayé gbajẹ́jẹ́ ó ní ọmọ bíbí ìlú òmùaran ni òun ṣe. kábíyèsí nígbà tó fi èjì kẹta mo gbéra mo rẹ̀ ló mú àrán. wọ́n lóun ló mọ̀nà kó já mi ní òru tó tó ọjọ́ bá pé egúngún jẹ́ ọjọ́ tá a bá kúrò ń lòrò bẹ́ẹ̀ ọjọ́ tá a bí amọ́ bá pé ọmọ ẹ̀ ní jẹ́ ní òru òru òru báwa ni ó yá ọ̀nà àkọ́bí olùmọ̀tọ́ mo fẹ́ wọlé nílẹ̀ tí a wo ti tẹ̀. iṣẹ́ tòní tí ń bá ti bè ọ́ bíi ìtànú ni ọjọ́ o aládé ogun. bàbá. aládé ogun. bàbá mo aládé ogun ọmọ ọmọ mi. aládé ogun ọmọ ogun wálé. bàbá mo jẹ́. yóò yí ọ. àṣẹ. kò yá lẹ́nu kì í ti ń retí rẹ tipẹ́. ẹ ṣeun bàbá mi. gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ọ pátá kò sí ètí mi ò máa ń bẹ sọ́wọ́ bà pé bí ẹja ńlá bá forí sọbú ẹja a sì rílẹ̀ omi kódà ń bi tí òyì ọdẹ tí bàbá rẹ ò ṣàlàyé fún ọdẹ èmi màá jù bẹ́ẹ̀ lọ ọgbọ́n mi. mò ń gbọ́ bàbá mi. ọ̀rí gbogbo ìrìn àjò ẹ pátá gbogbo òrìn rẹ tó ti rìn pátá kò sí ìdí ìdí rí gbogbo bó o ṣe lọ síbi ibojì bàbá rẹ gbogbo ẹ pátá ni mo rí ọ̀wádìí gbogbo tí bàbá rẹ sọ fún ọ kékeré ni èyí tí ò jí ọmọ èmi ò jí ọmọ. ní báyìí. bẹ́ẹ̀ ni mo sọ. bó ló ti rí bàbá mi. ọ̀kan rí i ọ̀rọ̀ ọ̀dí ń bẹ́ ǹjẹ́ ó yé oúnjẹ kí púpọ̀ nù rẹ ó yé ọ. ọ gbọ́ mi. akálá ọmọ alẹ́ ìjìwòrò aya ọba ọmọ ilé Ifẹ̀ ọmọ Ògún ọmọ àjíkí òrífẹ̀fẹ̀ àwọlé Ifẹ̀ abódìdẹ́rẹ́dà wọ̀ ọ̀gán àjẹnudẹ̀dù sí ẹ̀ ló adìẹ kẹ́ agbada ńlá bojú yáyáyá yóò dáa fún yín. àṣẹ wa bá bọ́sẹ̀ mi máa rojú kú sí. wọ́n ní àìfomi gbígbóná bọ ogún àìfobi ajó òpá bọ̀rìṣà. bẹ́ẹ̀ni. iná ti tanná poṣó bá tàn ẹnu ara ẹ̀ ni ó fi pa. bẹ́ẹ̀ni bàbá. òrìṣà tí Ṣàngó ọba lè nà ṣe é mọ̀ péré ló lè sá. ọ̀gá yín mo fẹ́ gbéṣẹ́ ìfún o. àmọ́ kò sí nílé. ẹ mọ̀ pé yẹn náà ti ń bá mi ṣiṣẹ́ ọjọ́ pẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ṣé ìwọ lè ṣiṣẹ́ báyìí. ah bàbá kókó kó lára tá a lè. ìdínwó bíi náà fìtílà yìí. ẹ mọ̀ pé òrìṣà tí Ṣàngó ọba lè nà eré ló lè sá. ọ̀tún ní bá yín sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ mọ ọmọ ìyálóde àbẹ́ mọ̀. bàbá ìwọ nu wọn. Ah, ọmọ mélòó ìyálóde bí. ah bàbá wọn tó mẹ́ta ọmọ rẹ̀ tó mẹ́ta. bẹ́ẹ̀ baba bàbá bẹ́ẹ̀ ni bàbá. èyí tọ́wọ́ yín bá tẹ̀ nù ẹ̀ ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin. ah baba kò yé yín ni ah, ah bàbá kódà níbi tẹ́ ẹ̀ rán wa dé à á ṣe jù bẹ́ẹ̀ lọ bàbá. ẹ fi ọkàn balẹ̀ bàbá kò sábúrú. ó ti yé yín. bẹ́ẹ̀ ni. ó gbó tẹ́ ẹ bá lè ṣiṣẹ́ dáadáa ṣé àmọ́ pé mo ti ṣèlérí ọ̀kan fún yín tẹ́lẹ̀ yóò wà tó gbó hmm. ẹ ti gbọ́ àfira àfira. ibi mi ọ̀tún ni àrò tó bá tutù nìkan ládìẹ lè yí sí àrò tèmi gbóná girigiri ni. bàbá mi ó mà ṣe o. èmi ló adì rí. bàbá olóògbò hmm. èyí ṣe mí kàyéfì. yóò sì ọ́ ní mọ̀mẹ́ńkì kì í ṣẹjọ́ bàbá rẹ bẹ́ẹ̀ ni kì í sì ṣẹjọ́ kábíyèsí eku tó dá yìí lẹ̀ ní jẹ́ dá torí ẹ ló jẹ́ ń di ọ́rí yan àánú ọ̀ wá gbọ́ mi. mo ń gbọ́ bàbá mi. ọ̀ wá lọ múra ogun ńlá kan ń bọ̀ ọgbọ́n dùgbẹ̀dùgbẹ̀ tí mi lókè tí mò ń wè tó bá ìjábọ̀ àmọ́ kó bá ti lé toko tó bá sì dé kò wá sọ́gbọ́n rẹ o ogun ọ̀hún ó ṣẹlẹ̀. láti bo ló ti bàbá bàbá mi. wọ́n ti di eléyìí dandan sí ni kó ṣẹlẹ̀ wọ́n ti di í wọ́n ti kún wọ́n ti pa ọ̀gbọ́n àmọ́ òun ràn ọ́ lọ. ẹ ṣeun. adé mi wọ́n dáa. ìlú òmù àárín. ẹ ṣeun bàbá mi. mo gbọ́. mo ń gbọ́. ó ń gbẹ. ọ̀kàrẹ̀. ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun aládé ọgbọ́n ẹ̀kúta gírígbé rẹ̀ níjà. àjànàkú ni mímọ ìtìkọ bẹ́ẹ̀ náà lónìí gbogbo ẹni kún dami tó wà lónìí ògbélé ẹkọ yóò sì ní ogún náà èmi aládéogun tí mo sáré kéwọn bóyá mi mẹtu ọmọ méjì gbọmọ jìtá mánu yímanu bàbá mi ẹ ṣeun dúpẹ́ ìlọyà ìgbòdì àpòrò ó dìgbà. àyín lọ àyíbọ̀ lo yẹnu wo ìkọ́kọ̀ ò ní kọ ìkùnà burúkú ò ní kù ọ́ máa lọ ọmọ yìí. ẹ ṣeun bàbá mi olóògùn ló mọ̀nà bàbá mi mo dún ọ̀rẹ́ gbórí ìjàjẹun lákàtì ìjàjẹun olójà bá fún orí lórí kú ọjà ajé bá bomi tẹ̀ báyìí ní ìdálẹ̀ asọ́nùkà kìí jẹ́ babaláwo ló tẹ̀ babaláwo lè mẹ́lá de ogun asọ́nùkà kìí jẹ́ kẹ́kẹ́ ọ̀sẹ̀ ló tẹ̀ adáhùn lè mẹ́lá de ogun ó wà délé ìyàwó àkọ́kọ́ ìsọ̀balẹ̀ àkùrà bágọ̀n rẹ̀ bá gbó ìmọ̀ọ́dẹ́ àtú ọjọ́ òkú rẹ̀ ayẹ̀ afẹ́fẹ́ lọ́wọ́ mi ọ̀tún òjò lọ́wọ́ ètò mi ìfìlẹ̀ lọ́wọ́ mi sì n ò fi lọ́wọ́ ètò ní irú àkókò méjì ni wọ́n lura pẹ́rẹ́gẹ pẹ́rẹ́gẹ ìgbà ìdílọ́kọ́ ọjọ́ wọ́n sọ wá àìlè àìlè ló mọ̀ ẹ̀mú ẹ̀mú ló máa gbẹ̀dẹ́ kékeré lu awolu ẹ mọ fojú kàṣẹ wù mí ní ìsojú alátọ̀ báyìí lòdì jẹ́sẹ̀ wọn gbó ẹ fún fúnlẹ̀ lẹ́wọ́dà ìlọ́jà oníbòdà kùmù. olóògbò ó fún mi ní àdá ògbó ó ní ogun bọ̀ ó ní ẹ̀yìn aráàlú ayé gbajújẹ́ ó lẹ́sìn pàpà ogun èyí ló mú mi bínú kábíyèsí nígbà tí àwọn aráàlú yá dé sẹ́ni wọ́n fìlú lẹ̀ tí wọ́n dìgbà bá dé ló jẹ́ mú àdá ògbó ló fi ìlú lọ sí wọn tí àlá fi pa gbogbo àwọn ènìyàn sójú di. kábíyèsí o èmi aládé ogun ẹkùn tagiri gbére níjà tí ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀mí aládé yálà gbogbo bá dé ni níwájú tàbí lẹ́yìn ọ̀tún ní àbí ọ̀sẹ̀ ẹ wá sí ọ̀dọ̀ èmi aládé ogun ẹ pè mí ní mẹ́jẹmẹ́jọ wọn ò dá yín lóhùn ẹ sì fẹ́ wọn yìí ẹ wá gbọ́ o ẹ̀jẹ̀ tí ẹ bá nílé san ẹ má máa ṣe ìlérí rẹ̀ mọ́ fọmọ Odùduwà èmi aládé ogun ẹkọ tàbí kiri ẹnìjà àjànàkú ní mímú wọ̀nyí tìkọ̀ bẹ́ẹ̀ ní ọdún gbẹgbẹlẹ kúndàbí tó wà rọ̀ mí gbẹlẹ́ kò yóò sinmi ogun lọ ọmọ akọni ní mímú tí mo múra ogun kólékólé ọmọ òṣèlú mímú tí mo jí tí mo dàrán ìdàbọ̀ ìfara gbọ́ òkúlò òtútù èmi lọ́mọ olómọ àpẹrẹ ọlọ́run alágbèrè ní àsìgbà lọ́lẹ́tọ̀ mọ̀ ọmọ ológun gbẹ tó bá sọ̀mù lóhùn ẹ má lọ mí èmi èsè gbẹ ìgbẹ òkú àgùntàn tó bọ̀rọ̀ jọ tó bá sọ̀rọ̀ lómù ẹ má fi lọ mí ọ bàbá tó èsè gbẹ ìgbẹ òkú bàbá ó dìgbà. sọ̀rọ̀ wá o ṣe o sì wọlé lọ. ọmọlẹ̀ gẹ́gẹ́ bí akọni ah, ọmọ ṣe o ẹ̀yin ìlú bòye àwa náà ò ní gbàgbé rẹ a sì máa ṣèrántí rẹ lọ́dọọdún àmọ́ látòní lọ ibikíbi tẹ́ ẹ bá ti rí ọ̀tún ẹ rè é gbalẹ̀ kí ó yí ọrùn rẹ̀ àtìlẹ́dìrẹ́ ayọ̀ tó ń gbòye àtìlẹ́dìrẹ́ ayọ̀ gbọ́dọ̀ tó ń gbòye mọ́ ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀